Ẹ̀kẹ́ hallelujah. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn ẹni ọ̀wọ̀ Adéwọlé ẹ̀rí Olúwa láti ilé ìránṣẹ́ ti Life Word èyí tí a mọ̀ sí ọ̀rọ̀ ìyè. Ẹ̀ a pè àkókò yìí ní àkókò ọ̀rọ̀ ìyè bákan náà èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé ìránṣẹ́ ti BMAA Nigeria nípa oore ọ̀fẹ́ Ọlọ́run Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ èyí tí mo gbàgbọ́ pé Ọlọ́run yóò lò wá lọ́mọdé àti lágbà láti lè rí ọ̀rọ̀ Ọlọ́run àti láti lè fi ọkàn wa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tó jẹ́ pé mo gbàgbọ́ pé yóò já sí ìbùkún ní orí fún ayé wa. Kí a tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ èyí tí a ti bẹ̀rẹ̀ láti ìjẹ́jọ́ níbi tí a ti ń kọ́ ẹ̀kọ́ lórí ìjẹ́rìísí. Ẹ pé ní ìjẹ́jọ́ a ìbéèrè a ṣàgbéyẹ̀wò ìtumọ̀ e, accountability ìyẹn ní ìjẹ́risí bẹ́ẹ̀ la dẹ̀ wò ó wípé báwo ni a ṣe lè di ẹni tí ó máa ní ìjẹ́risí ju ti àtẹ̀yìnwá lọ. Lónìí yìí ní agbára Ọlọ́run, a ó máa tẹ̀síwájú nígbà tá a máa kíyèsí pé kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà tí kò bá sí ìjẹ́risí? Kí ló lè ṣẹlẹ̀ sí wa nígbà tí kò bá sí ìjẹ́risí? Ká tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà ọlọ́run ipá àtàgbára àjíǹde àti èyí àdúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àti àánú èyí tẹ́ fi gbà wá láàyè fún wa ní àǹfààní láti lè wà níwájú yín pàápàá ní àkókò yìí láti gbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé gbogbo etí tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí àti gbogbo ọkàn tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí wípé kí ọ̀rọ̀ yín kó já sí ìbùkún fún wa bíbélì wípé ó ní ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa sọ àwọn òpèdè ọlọ́gbọ́n Baba, ẹ fi àánú sọ wá di ọlọ́gbọ́n láti lè rí ọ̀rọ̀ yín àti láti lè mú lò kí orúkọ yín kí ó di àyìn lógo. A torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo sọ fún wa síwájú, eh, lẹ́ẹ̀kan wípé a ó máa kíyèsí àkòrí èyí tí mo pè ní kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sí wa ìbéèrè ni pé kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tá a bá sọ wípé ókè o. Okay, a ní láti di a ní láti jẹ́ ẹni tí ó ní ìjẹ́rìísí tí ẹnìkan ò bá wá ṣe bẹ́ẹ̀ tí bá ní ìjẹ́rìísí tí kò wà accountable bóyá sí ara rẹ̀ ni àbí sí àwọn tó jẹ́ ọ̀gá àbí sí sí Ọlọ́run kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sírú kí ló lè jẹ́ àbáyọrí irú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run ká wo àwọn àpẹẹrẹ àwọn tí kò ní ìjẹ́rìísí ká lè wo ẹ̀kọ́ tí a lè mú jáde láti ibẹ̀. Ìwé àwọn onídàájọ́, àwọn onídàájọ́ orí ìkẹtàdínlógún, ìwé àwọn onídàájọ́ orí ìkẹtàdínlógún, ẹ jẹ́ ká ó kíyèsí ẹsẹ̀ ìkẹfà. Bíbélì wípé ní ọjọ́ wọ̀n-ọn-nì, níjọ́ wọ̀n ni, ní àwọn ọba, ní ọjọ́ wọ̀n-ọn-nì ni ọba kan kò sí ní Ísírẹ́lì, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ ní ojú ara rẹ̀. Ẹ kíyèsi, um ìwé àwọn onídàájọ́ a mọ̀ wípé um ní àkókò tí tí Ísírẹ́lì tí tí kò sí àwọn onídàájọ́ tí kò sí ẹni tí ó jẹ́ olórí, ẹ rí i pé àwọn ènìyàn tí kò sí ẹni tó gba ipò tààrà lọ́wọ́ Jóṣúà, ẹ rí i pé ìgbé ayé tí Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí ń gbé wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ sin òrìṣà wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àwọn òrìṣà Móábù àtàwọn òrìṣà tó yí wọn ká wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ ń sin àwọn òrìṣà wọ̀nyí wọ́n gbé Ọlọ́run tì tí wọ́n ti bá ti pa Ọlọ́run tì tí wọ́n bá sin òrìṣà Ọlọ́run wọn á gbé ìdájọ́ dìde wọ́n á wọnú wàhálà ìgbà míì á tó gójì ọdún ìgbà míì á tó ogún ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó bá yá lẹ́nìkan á láàrin wọn láti jẹ́ bíi ẹni tá a lè pè ní aṣáájú bíi ẹni tó lè gbà wọ́n bíi olùgbàlà fún wọn wọn wá ẹni yẹn ló máa wá jagun láṣẹ́gun ọ̀tá á tún wá dá wa àwọn á dá wọn padà sí ọ̀dọ̀ ọlọ́run sínú ìbẹ̀rù ọlọ́run ìgbé ayé ìgbé ìgbé ayé ìgbé ayé tá a kọ sílẹ̀ nìyẹn fún Ísírẹ́lì nínú ìwé àwọn onídàájọ́ ó dẹ̀ jẹ́ ilé tó yẹ pé ó máa ń yípo ó ń yípo ó ń yípo bẹ́ẹ̀ ni ó ń yípo bẹ́ẹ̀ ni so bíbélì wa ń sọ wípé rúdurùdu yìí máa ń wáyé wàhálà yìí máa ń wáyé àwọn ènìyàn ń wọnú ẹ̀ṣẹ̀ lọ nígbà tí kò bá ti sí nígbà tí kò sí onídàájọ́ olúkúlùkù a máa ṣe bí ó ti ṣe fẹ́ ní ojú ara rẹ̀ um eléyìí ó túmọ̀ sí pé ẹnikẹ́ni ò lè mẹ́nì kankan ní ìjẹ́rìísí ẹnì kankan ó rí ara ẹ̀ olúkúlùkù rí ara ẹ̀ bíi pé nǹkan tí àwọn bá ṣe náà ni láàárín ìlú ó sì jẹ́ kí ìlú àbí orílẹ̀-èdè yìí kó wọnú wàhálà àti ewu. A lè kíyèsi àpẹẹrẹ mìíràn nínú bíbélì, um ẹni tí kò ní ìjẹ́risí, tí kò lè, tí kò tó wí pé òun ò lè dúró lábẹ́ ìtọ́ni àbí àṣẹ Ọlọ́run. Òun náà ni ọba Saulu. Ẹ rántí ọba Saulu, màá kà fún wa láti inú ìwé Samuẹli kìíní. Samuẹli kìíní orí kẹtàlá, Samuẹli kìíní orí ìkẹtàlá láti ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ ìkẹtàlá bíbélì wípé ó ní sámúẹ́lì sì bí i pé kí ni ìwọ ṣe yìí sọ́ọ̀lù sì dáhùn pé nítorí tí èmi rí i pé àwọn ènìyàn náà ń túká kúrò lọ́dọ̀ mi ìwọ sì ìwọ sì ìwọ kò sì ní ìwọ kò sì wá ní àkókò tí o dá àwọn filistini sì kó ara wọn jọ ní mílíkàṣì nítorí náà ni èmi ṣe wí nísinsìnyí ni àwọn filistini yóò sọ̀kalẹ̀ tọ̀ mí wá sí gilgali bẹ́ẹ̀ ni èmi kò èmi kò èmi bẹ́ẹ̀ ni èmi kò tí èmi kò tí ì tu olúwa lójú èmi sì rí èmi sì ti ara mi sí mo sì rú ẹbọ sísun náà sọ sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé, “Ìwọ ti hu ìwà ìwọ, ìwọ kò hu ìwà ọlọ́gbọ́n, nítorí ìwọ kò pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́, tí òun ti pa ní àṣẹ fún ọ. Nítorí nísinsìnyí ni Olúwa ìbá fi ìdí ìjọba rẹ̀ kalẹ̀ lórí Israẹli láéláé.” Ẹ ké hallelujah. Ẹ rí i pé àpẹẹrẹ tí a rí níbí yìí, òun ní àṣẹ tí Ọlọ́run pa fún ọba Sọ́ọ̀lù láti ẹnu wòlíì rẹ̀ wòlíì sámúẹ́lì wípé kí sọ́ọ̀lù kó dúró pẹ̀lú àwọn ọmọ ogun kí wọ́n dúró lórí òkè kí wọ́n dúró lórí òkè lórí òkè gilgali kí wọ́n dúró níbẹ̀ títí ọjọ́ méje yóò fi pé lẹ́yìn eléyìí ni wọ́n á ṣe ìrúbọ láti lè jẹ́ kí wọ́n tẹ̀síwájú láti lọ jagun kí wọ́n sì ṣẹ́gun ogun Fílístínì ṣùgbọ́n àkíyèsí wípé Sọ́ọ̀lù ọba torí pé ó rí àwọn ọmọ ogun ọmọ tí wọ́n ń kúrò lẹ́yọ kọ̀ọ̀kan ó tí wọ́n ń kò lẹ́yìn ẹ̀ bóyá torí pé ó rẹ̀ wọ́n ni àbí torí pé ẹrù ogun bà wọ́n àbí torí pé wọ́n ti rò pé Sọ́ọ̀lù Samuel ọba ó pẹ́ ó tún rí ogun àwọn Filistini lọ́ọ̀kan ó dẹ̀ ń lérò wípé ogun yìí wọ́n á sọ̀kalẹ̀ wá bá òun jà torí ẹ̀ ó lóun ti ara òun sí láti irú ẹbọ kò dúró de Ọlọ́run kò fi ara ẹ̀ sí abẹ́ ìjẹ́rìísí àṣẹ Ọlọ́run ó lóun ti ara òun sí láti ṣèrúbọ tó yẹ kí wòlíì Ọlọ́run kí ó ṣe ẹ̀rí kí ló wá jẹ́ kí ló wá jẹ́ kí wá ló jẹ́ wàhálà tó bá a nítorí eléyìí òun ni wípé ìjọba rẹ̀ ọlọ́run mú ìdílé àti ìjọba rẹ̀ ọlọ́run fàya ọlọ́run mú ìdílé àti ìjọba rẹ̀ ọlọ́run fàya ẹ̀rí tí èèyàn bá ní ìjẹ́rìísí á máa jẹ́ àkóbá ó máa jẹ́ ohun tó máa tìdí ẹ̀ jáde òun ni wípé ó máa jẹ́ kí ènìyàn kó máa rìn sínú ẹ̀ṣẹ̀ tí kò bá ti sí ohun kankan tó lè máa jẹ́rìí sí wa tó lè yẹ pé tó jẹ́ bí aláṣẹ tá a lè máa wò tí a lè máa tá a lè mọ̀ pé ayé wa àbí ìṣe wa àbí ọ̀rọ̀ wa wípé wọ́n ń kíyèsí wọ́n ń wò ó túmọ̀ sí pé irú èèyàn bẹ́ẹ̀ tí kò bá gbarú ìjẹ́rìísí yìí á máa rìn sínú ẹ̀ṣẹ̀ ni àti mọ̀ wípé ohun tó máa jẹ́ àbáyọrí eléyìí òun ni ìkùnà òun ni títa ríro òun ni wàhálà èyí tó pé kì í látọ̀dọ̀ àwọn ènìyàn kì í wá ń ṣe bẹ́ẹ̀ nìkan ọlọ́run pàápàá á mú ìpọ́njú àbí wàhálà wọ bá irú ayé ẹni bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ ká kíyèsí pé àwọn àpẹẹrẹ méjèèjì tá a rí yìí fún ìlú ìlú Ísírẹ́lì fún orílẹ̀-èdè Ísírẹ́lì àti fún Sámúẹ́lì gẹ́gẹ́ bí ẹnìkan ó jẹ́ àpẹẹrẹ tí kò dára àwọn àpẹẹrẹ méjèèjì wọ̀nyí ó jẹ́ àpẹẹrẹ tí kò dára ètí ẹ̀pù lè kọ́ wa láti mọ̀ wípé a gbọ́dọ̀ hùwà ọlọ́gbọ́n a ò gbọ́dọ̀ hùwà èyí tí kò ní ọgbọ́n nínú a gbọ́dọ̀ lè dúró de Ọlọ́run a gbọ́dọ̀ fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí Ọlọ́run kí ìwà tí ìwà ẹ̀mí tí wọ́n ń sọnù orílẹ̀-èdè tó sọnù ipò tó sọnù ìtẹ́ tó sọnù àwọn ènìyàn tó sọnù àlàáfíà tó sọnù tí kò fi ní rí bẹ́ẹ̀ fún àwa bó ṣe rí fún àwọn fún ilé Ísírẹ́lì àti fún ọba Sọ́ọ̀lù eléyìí ó jẹ́ ohun tí a gbọ́dọ̀ fi tèmi àti ẹ tí a gbọ́dọ̀ fi kọ́gbọ́n ní kúkúrú ni pé ohun tó máa ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni àbí ènìyàn àbí orílẹ̀-èdè àbí ẹbí tí kò bá fi ara ẹ̀ sí ipò ìjẹ́rìísí òhun ni wí pé ó máa ń mú wàhálà àti ó máa ń mú ó máa ń mú kí ènìyàn kó wọnú ẹ̀ṣẹ̀ ó máa ń mú kí ẹbí kó wọnú ẹ̀ṣẹ̀ um orú ẹ̀ṣẹ̀ wàhálà àbí àbáyọrí eléyìí òhun náà ni wí irú èèyàn bẹ́ẹ̀ wọ́n á ní egbò wọ́n á ní wàhálà wọ́n á ní ìdojúkọ lọ́dọ̀ àwọn èèyàn púpọ̀ àti pàápàá náà láti ọ̀dọ̀ Ọlọ́run. A sì gbọdọ̀ sá fún eléyìí. Èmi àti ìwọ gbọdọ̀ fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí Ọlọ́run. A gbọdọ̀ lè fi ara wa sí ipò ìjẹ́rìísí ènìyàn, àwọn tí Ọlọ́run yàn eh lé wa lórí bí àwọn wòlíì, eh, bí àwọn olùṣọ́-àgùntàn lórí wa, bí àwọn òbí lórí ayé wa. Ìwọ tó jẹ́ ọmọ gbọdọ̀ fi ara sí abẹ́ ìjẹ́rìísí àwọn òbí. Ìwé tó wù ka lè kà ipò tá a lè ní ìmọ̀ ìjìnlẹ̀ tá a lè gbà ẹ má dẹ̀ ká kó àwọn ọ̀rọ̀ òbí ẹ má dẹ̀ ká kó sí ẹ̀gbẹ́ kan bíbélì wípé ọmọ ọmọ tí bàbá bá ń bá wí tó bá warùn kì ó ló máa ó ló máa parun lójijì láì ṣe kíni o láì ṣe àtúnṣe ìwọ ọmọ jọ̀wọ́ mo fẹ́ pè ọ́ wípé má kọ ohùn òbí rẹ fi ara ẹ sí ìjẹ́rìísí sí abẹ́ ìjẹ́rìísí wọn fi ara ẹ sí abẹ́ ìjẹ́rìísí àwọn òbí ìwọ tó jẹ́ ọmọọṣẹ́ fi ara ẹ sí abẹ́ ìjẹ́rìísí àwọn ọ̀gá ìwọ tó jẹ́ um, bóyá bí àwa tó jẹ́ ọmọ ọlọ́run á láti fẹ́ra wa sí abẹ́ ìjẹ́rìsí ọ̀rọ̀ ọlọ́run àti àwọn aláṣẹ tí ọlọ́run yàn sórí ayé wa wa níbi kí gbogbo ta bá ti bá ara wa a gbọ́dọ̀ lè fi ilé a gbọ́dọ̀ fi ara wa sí abẹ́ ìjẹ́rìsí ilé ló máa lè ràn wá lọ́wọ́ láti má lè sọ àlàáfíà wa nù ilé ló máa lè ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tó máa rí ìbùkún ọlọ́run gbà ní níbi gbogbo àti ní àkókò gbogbo mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi a ó jẹ́ àpẹẹrẹ rere, a ó sì lè rìn lábẹ́ ìjẹ́rìísí ìgbé ayé wa ní abẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti gbogbo àwọn, àwọn ọ̀nà mìíràn tí a ti kà sílẹ̀. Ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ òní yìí, ibi tí a máa dá dúró, tí a máa dá dúró sí nìyí. Ẹ̀ ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi láti máa pàdé. Ṣùgbọ́n kí a tó máa lọ, boya o bá ní ìbéèrè ni tàbí o ní ẹ̀bẹ̀ àdúrà àbí ohun kan lo fẹ́ lo, bóyá ọ̀rọ̀ ìmọ̀ràn dè ní pàápàá, o lè pè mí sí orí ago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ. Ehn, a ó a máa gbọ́ra wa, tí a bá lè pè ní, a máa tún máa jọ gbọ́ra wa láti jọ máa, jọ máa sọ̀rọ̀ pọ̀. Kí a tó máa lọ, ẹ jẹ́ ká gbàdúrà. Àjíǹde àti ìyè a lọ́wọ́ yín. A gbé yín ga lórúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa fún ọ̀rọ̀ ìyè tẹ́ ti rán sí wa gbogbo ọkàn tẹ́ ti fọwọ́ kàn ayé tẹ́ ti fọwọ́ bá orí ọ̀fẹ́ láti ní láti kàn lè jẹ́ olùsọ tàbí olùgbọ́ ọ̀rọ̀ yín ṣùgbọ́n tá a fi lè jẹ́ olùṣe ọ̀rọ̀ yín bàbá ẹ yọ̀ǹda fún wa ilé wa kó máa gbé ní àlàáfíà olúwa ayé wa kó máa gbé ní àlàáfíà àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi.